ó dàbí pé àwọn aráàlú ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ àtìbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ yóò pẹ́ díẹ̀ kan tó ní aláàfin ọ̀yọ́ o pẹ̀lú bó ṣe jẹ́ wípé ipò aláàfin ọ̀yọ́ tó ṣòfò láti nǹkan bí ọdún méjì sẹ́yìn báyìí kò tíì lójútùú tí ilé ẹjọ́ sẹ́sì tún ti fọ́ ọ̀rọ̀ lójú nínú ọ̀sẹ̀ tá a wà yìí ẹ rántí pé látìgbà tí kábíyèsí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ ọba lámìdí àtàndá adéyẹmí Adéyẹmí kẹta tó ti wàjà láti inú oṣù kẹrin ọdún 2022, ẹni wọn kò tíì rí Aláàfin Ọ̀yọ́ míì yàn o, tó sì jẹ́ pé Ọmọọba Lukman Gbádégẹṣin ìní àwọn afọbajẹyàn àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n yan Aláàfin Ọ̀yọ́ náà kéde gẹ́gẹ́ bí Aláàfin tuntun nígbà tí olórí wọn Olóyè Yusuf Ayọ̀ọ́lá tó jẹ́ Báṣọ̀run ìlú Ọ̀yọ́ àti igbákejì Aláàfin tó kéde pé òun gan-an àwọn afọbajẹ yàn. Ṣùgbọ́n látìgbà náà ìní àwọn olóyè bíi méjì kan náà àwọn afọbajẹ náà ti yarí wípé owó ló ń ti Báṣọ̀run Ọ̀yọ́ àtàwọn ẹgbẹ́ ẹ̀ tó fi kéde ọmọọba Lukman Agbadigẹṣin wọ́n ní kì í ṣe òun ni àwọn yàn àti wípé kí gómìnà Olúṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kó má ṣe fòǹtẹ̀lù ọmọọba Lukman Agbadigẹṣin láti ìgbà náà gómìnà Ṣèyí Mákindé náà fòǹtẹ̀lù Lukman Agbadigẹṣin pẹ̀lú bọ́sẹ̀ ti forúkọ ẹ̀ bẹ́ẹ̀ ni gómìnà ń wò wọ́n níran tí inú sì ń bí ọ̀pọ̀ ọmọ Yorùbá nítorí pé ipò ńlá ipò pàtàkì ní ipò Aláàfin Ọ̀yọ́ àwọn èèyàn sì mọ̀ pé kò yẹ kí ipò náà ṣòfò títí nítorí pé bí ipò náà bá wà tí aláàfin tuntun gorí ìtẹ́ èyí yóò tún mú ìdàgbàsókè bá ìlú Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ní báyìí o ilé ẹjọ́ tí wọ́n gbé ọ̀rọ̀ lọ èyí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà tó ti dájọ́ ó ní òun fagilé ìyànsípò ọmọọba Lókun Àgbàdé Ìgẹ̀ṣin gẹ́gẹ́ bí aláàfin Ọ̀yọ́ tuntun ó ní kí wọ́n fa igilé ìyànsípò náà nítorí pé kò bá òfin àṣà àti ìṣe Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́ mu ní báyìí ọ̀rọ̀ aláàfin ọ̀yọ́ tuntun tó ti gbẹ̀yìn yọ báyìí o ó ti di iṣu àtayànyàn ó ti di ní ti ilé ẹjọ́ tó ti ń fagilé sí báyìí tí òmìnú sì ń kọ ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú ọ̀yọ́ ojú pàṣẹkẹrẹ ọmọ àtìgbà yìí pé ọ̀rọ̀ aláàfin ọ̀yọ́ tuntun kò níyànjú àti pé ṣeé ṣe kọ́rọ̀ náà má níyànjú ní kíákíá gẹ́gẹ́ báwọn ṣe rò àti gẹ́gẹ́ báwọn ṣe ń fẹ́.